deuteronomy orí kẹtàdínlógún ìwọ kò gbọdọ̀ fi akọ màálùú tàbí àgùntàn tí ó lé àbùkù tàbí ohun búburú kan rúbọ sí olúwa ọlọ́run rẹ nítorí pé ìríra ni sí olúwa ọlọ́run rẹ bí a bá rí láàrin yín nínú ibodè rẹ kan tí olúwa ọlọ́run rẹ fi fún ọ ọkùnrin tàbí obìnrin tí ń ṣe nǹkan búburú lé ojú olúwa ọlọ́run rẹ ní ríré májẹ̀mú rẹ̀ kọjá tí ó sì lọ tí ó ń sin ọlọ́run mìíràn tí ó sì ń bọ wọ́n ìbá ṣe oòrùn tàbí òṣùpá tàbí ọ̀kan nínú ogun ọ̀run tí èmi kò pa láṣẹ tí a bá sì wí fún ọ tí ìwọ sì ti gbọ́ tí ìwọ sì wádìí rẹ̀ rere sì kíyèsí tí ó sì já sí òtítọ́ tí òun náà sì dáni lójú pé a ṣe irú ìrora yìí ní Ísírẹ́lì nígbà náà ni kí ìwọ kí ó mú ọkùnrin tàbí obìnrin náà tí ó ṣe ohun búburú yìí jáde wá sí ibodè rẹ̀ àní ọkùnrin tàbí obìnrin náà kí ìwọ kí ó sì sọ wọ́n lé òkúta pa lé ẹnu ẹlẹ́rìí méjì tàbí ẹlẹ́rìí mẹ́ta lè a ó pa ẹni tí ó yẹ sí ikú ṣùgbọ́n lé ẹnu ẹlẹ́rìí kan a kì yóò pa á ọwọ́ àwọn ẹlẹ́rìí ni yóò tètè wà lára rẹ̀ láti pa á lẹ́yìn náà ọwọ́ gbogbo ènìyàn bẹ́ẹ̀ ni ìwọ ò sì mú ìwà búburú kúrò láàrin yín bí ẹjọ́ kan bá ṣòro jù fún ọ láti dá láàrin ẹ̀jẹ̀ ohun ẹ̀jẹ̀ láàrin ọ̀ràn ohun ọ̀ràn àti láàrin ìlú ni àti ìlú ni tí í ṣe ọ̀ràn ìyàn nínú ibodè rẹ nígbà náà ni kí ìwọ kí ó dìde kí ó sì gòkè lọ sí ibi tí olúwa ọlọ́run rẹ yóò yàn kí ìwọ kí ó sì tọ àwọn àlùfáà àwọn ọmọ léèfì àti onídàájọ́ tí yóò wà lé ọjọ́ wọn nì kí ó sì béèrè wọn ó sì fi ọ̀rọ̀ ìdájọ́ hàn ọ́ kí ìwọ kí ó sì ṣe bí ọ̀rọ̀ ìdájọ́ tí àwọn ará ibi tí olúwa yóò yàn náà yóò fi hàn ọ́ kí ìwọ kí ó sì máa kíyèsí àti máa ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí wọ́n kọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òfin tí wọ́n ó kọ àti gẹ́gẹ́ bí ìdájọ́ tí wọ́n ó wí fún ọ ní kí ìwọ kí ó ṣe kí ìwọ kí ó má ṣe yà sí ọwọ́ ọ̀tún tàbí sí òsì kúrò lí ọ̀rọ̀ tí wọ́n ó fi hàn ọ́ ọkùnrin náà tí ó bá sì fi ìgbéraga ṣe é tí kò fẹ́ gbọ́ ti àlùfáà náà tí ó dúró láti máa ṣe iṣẹ́ àlùfáà níbẹ̀ níwájú olúwa ọlọ́run rẹ tàbí láti gbọ́ ti onídàájọ́ náà ni ọkùnrin náà ni yóò kú ìwọ ó sì mú ìwà búburú kúrò ní Ísírẹ́lì gbogbo ènìyàn yóò sì gbọ́ wọn ó sì bẹ̀rù wọn kì yóò sì gbéraga mọ́ nígbà tí ìwọ bá dé ilẹ̀ náà tí olúwa ọlọ́run rẹ fún fún ọ tí ìwọ bá sì gbà á tí ìwọ bá sì jókòó nínú rẹ̀ tí ìwọ ó sì wí pé èmi ò fi ọba jẹ lórí mi gẹ́gẹ́ bí gbogbo àwọn orílẹ̀-èdè tí ó yí mi ká kìkì ẹni tí olúwa ọlọ́run rẹ yóò yàn ni kí ìwọ kí ó fi jọba lórí rẹ ọ̀kan nínú àwọn arákùnrin rẹ ni kí ìwọ kí ó fi jọba lórí rẹ kí ìwọ kí ó má ṣe fi àlejò ṣe olórí rẹ tí kìí ṣe arákùnrin rẹ ṣùgbọ́n òun kò gbọ́dọ̀ kó ẹṣin jọ fún ara rẹ̀ bẹ́ẹ̀ ni kí ó má ṣe mú àwọn ènìyàn padà lọ sí Íjíbítì nítorí kí ó bàa lè kó ẹṣin jọ nítorí olúwa ti wí fún yín pé ẹ̀yin kò gbọ́dọ̀ tún padà lọ lé ọ̀nà náà mọ́ bẹ́ẹ̀ ni kí ó má ṣe kó obìnrin jọ fún ara rẹ̀ kí aya rẹ̀ kí ó má bàa yí padà bẹ́ẹ̀ ni kí ó má ṣe kó fàdákà tàbí wúrà jọ fún ara rẹ̀ lé ọ̀pọ̀lọpọ̀ yóò sì ṣe nígbà tí ó bá jókòó lórí ìtẹ́ ìjọba rẹ̀ kí òun kí ó sì kọ ìwé òfin yìí sínú ìwé kan fún ara rẹ̀ láti inú èyí tí ń bẹ níwájú àwọn àlùfáà àwọn ọmọ léfì yóò sì wà lọ́dọ̀ rẹ̀ òun ó sì máa kà nínú rẹ̀ lé ọjọ́ ayé rẹ̀ gbogbo kí ó lè máa kọ́ àti bẹ̀rù olúwa ọlọ́run rẹ̀ láti máa pa gbogbo ọ̀rọ̀ òfin yìí mọ́ àti ìlànà wọ̀nyí láti máa ṣe wọn kí àyà rẹ̀ kí ó má bàa gbéga ju àwọn arákùnrin rẹ̀ lọ àti kí ó má bàa yípadà kúrò nínú òfin náà sí ọwọ́ ọ̀tún tàbí sí òsì kí òun kí ó lè mú ọjọ́ rẹ̀ pẹ́ ní ìjọba rẹ̀ òun àti àwọn ọmọ rẹ̀ láàrin Ísírẹ́lì.